vehicle that I was an outside. ọ̀dà a policeman al al almost beat me one day. ah you ò léwu he wanted to beat me he was arguing with me maybe because he was judging me by my stature he was I was in a very nice car and I said who's the owner of this car I said I'm the owner sir what do you do for a living I said that's a very big question I'm a good Nigerian so what do you do what kind of work do you do I said I'm fine I'm a Nigerian what's the number plate I don't know If you cannot tell me the number plate of the registration of this vehicle, you are not moving. Okay, I don't know. And you said you are the owner. I just, what would I do? Stylish, I just came down from the car as if I wanted to fight. So why are you embarrassing me? Then I now move in front of the car. I just spy. I get the plate number. Clap for me now. No, we, uh, now, now we are my mama now. You putting us now. All right, that music. Mama's in the house. Take very good care of your children. Advise them. Let them know when it's time, especially ladies, when it's time to settle down or to say yes to a man or a guy. It's very, very important. Because widows do face a lot of troubles with their daughters. You see a daughter going out to do olosho and at the end of the day she end up dying. Falling into the hand of the ritualists. Falling into the, in the hands of the oh, ritualists. God. Please take very good care of your children. Boss. Especially ladies. Boss, the most important thing, you have to be your children's friend. You have to be very close to your friend, children. Please, uh, fine, you must correct them when they make mistakes, but I say that you must be their friends. Because if they have fear, if they are not free to discuss their mind with you, that's another problem. Then another thing, mothers should be very, very careful and take cognizance of the fact that the way you dress, people address you dogs. You see a, a, a, a woman that, that has grown up, ladies, daughters, moving around half naked. The way your daughters and your sons dress, that's how they were dressed. Yes. You see a lot of a lot of boys. The policemen were, were harassed, we even get arrested by the police because of the way they are dressed. Some will sack. Will sack. And the boxers. The hair, the hair too said, the earrings, the hair of a boy. It's not good. Let them dress responsibly. so that you'll be treated responsibly. Okay, you have cracked properly. Law enforcement. Thank you, sir. Okay, I've not been embarrassed by any policeman. I've never been embarrassed. Not Likewise. even the, not, not even the, the SAS. Because the way you dress, that's the way you'll be addressed. And um, um, to our mothers and fathers, please, the way we dress is very, very important because our children most especially the ladies. You emulate us. Yes. They will emulate us. You see girls, ladies out there, half naked. Oh God. God deal. Lastly, we are in January now. Oṣù it might be funny. Ó lè pààyàn lẹ́rìn. But it is real. Ṣùgbọ́n òdodo ni. We are in January. Oṣù kìíní ọdún la wà yìí. Most of us ọ̀pọ̀lọpọ̀ nínú wa. are looking for house rent. owó tá ìsanwó ilé là wá báyìí. school fees. owó ilé ìwé àwọn ọmọ. and even jobs. àti iṣẹ́. while others. nígbà tí àwọn ẹlòmíràn. especially ladies. ní pàtàkì jùlọ àwọn ọ̀dọ́bìnrin. are looking for their periods. wọ́n wá. their period. wọ́n jẹ́ kí nǹkan wọ́n ti wọ́n ti gba nǹkan ọdún láti sọ nǹkan oṣù ọ̀pọ̀lọpọ̀ gba nǹkan ọdún láti sọ nǹkan oṣù ẹlòmíì lọ gba nǹkan ọdún ó sì sọ nǹkan oṣù ẹgbẹ́ ọlọ́run ọba tóbi. engineer praise the lord over to you. it's engineer music. Welcome speech by the principal partner. Amen. Hallelujah, somebody. Hello, to say amen. You guys so welcome. Ó ṣe omi gbé ní ó ṣe omi gbé lórí òkè ní ẹ̀fílẹ̀. Mr. Samson. Ọ̀gbẹ́ni Samson. Osifo. Samson tó bá bọ̀ Samson Osifo. Dókítà Samson tó bá bọ̀ láyé àtijọ́. Bẹ́ẹ̀ni, David bá bọ̀ láyé àtijọ́. Samson yẹn lágbára. Ọ̀pá Goliath. Mm, Ṣùgbọ́n àmọ́ bíi tí wọ́n sin Goliath sí dọ̀la tí ẹ bá fẹ́ mọ bẹ tí wọ́n sì gbòláyà tí ní Gòláyàtì ní àmọ́. tí ẹ bá fẹ́ mọ bẹ tí wọ́n sì Gòláyàtì sí ìyẹn mú four million wá máa mú yín dé. four million twenty million. mi tẹ́ ẹ ti gẹ́ ẹ ti géèmù yẹn mo ẹ wo ẹhùn mo ní ẹ̀sán kan tí mo fẹ́ ṣe fẹ́yìn obìnrin yìí jáde kí <clears throat> Dr. Samson Sifo tó wá sọ̀rọ̀. the principal partner. ẹ jọ ta ló lè fẹ́ẹ̀lì tòmátò nínú yín. tó. tòmátò ta ló lè fẹ́ẹ̀lì ẹ̀. kọjá ni wá fẹ́ẹ̀lì ẹ̀. If you sabi how to spell tomato. Come out and spell tomato. Even you wan spell am tomato. Come out now madam, I don't be. Ah, Kíni ti jábọ́? Ìgò yín jábọ́. Ẹgbẹ̀rẹ̀. Kíni wọn ò jábọ́ ìgò wọn ló jábọ́ jari. Tomato. Tomato. T-O-M-O-T-O. Tòmó nìyẹn. Ẹ eh, tomato. T O M A T O. Ìran of applause for her. Ẹ mẹ́ tí When we no at times mathematics they enter English. when we remove the MA MA within the tomato what will remain? Ah, that one is another one. Oh. If I remove if I remove MA. Ah. Make I talk am. Well, if you talk am, if you no talk am, if you remove MA out of tomato, that means say you know me say the soup no go sweet. Ah. The soup go still sweet. No, if, if you know the only soup sef. Eh but if you just remove ma from tomato eh. na dey say e go still sweet. e go still sweet now. e go still the soup go still sweet. e i no go pepper you. and e no ah e no go pepper you. na your sweet. but e go still look ah. na na your sweet sweetness. Yes. <laughs>